mo fẹ́ dẹ̀mí mi légbodò ni. mo fẹ́ jẹun ní júrì nù. ẹ jẹ́ kémi àti yíyọ sí i ó ti ẹyin wa kọ́ wọn jọ wọn sáré lórí àwọn méjèèjì. Hmm. fẹ́ ká sori ibú nǹkan jọ̀ṣọ́. nǹkan jọ̀ṣọ́. olùfẹ́ mi sàmúrí onífẹ́ mi jùlọ. àlèmọ́tò sàdíà sọlọ lọ́wọ́ lórí ọ̀sọ́lọ̀. ìyàwó ẹ̀ bàbá ti múlẹ̀ látàyà mi ilẹ̀ sójú ni àwọn tí ó ta bíléèdì fún àti ti sọ́ọ̀bù. ọ̀rọ̀ rẹ̀ sì ti látàn bọ́gí. ẹran ọ̀gẹ̀dẹ̀ la jẹ́ jẹ́ tájẹ́ fi ń gbélé ẹni. tí bá fi lè lówó ju ọ̀tẹ́ dọ́là lọ àrẹ́ kà ní ìmọ̀ jẹ́. àrẹ́ kí ni. àrẹ́ kà ọ̀yẹ̀kú méjì mi màá mọ̀ dàrú gbogbo lẹ́kì. bí bá ń bẹ lọ́dọ̀ rẹ dá padà pé kó gbẹ̀rẹ̀ mi ránṣẹ́ o. mi ò jà wọn lólè mi ò jí wọn lẹ́ràn mo kó wọn lẹ́ràn ni. ọmọọba ni ó fẹ́ lórúkọ ni ó fẹ́ star ó ti ẹ̀dìbò ó good to see you good to see you. wọ́n máa kú tán wọ́n fi lọ bọ́ mọ́lẹ̀ ọlọ́gbọ̀n dúdú nìkan ló gbọ́n jẹ fẹ́gbẹ́ tó gbọ́ sọ́gbà wo rẹ̀ mọ́. ìwọ ọgbà wo pa wọn ti fáwọn ọmọ ọlọ. kí ló ṣe o tó ń ranjú mọ́ mi. ó ti mọ ìjọba tó bẹ́ẹ̀ ni. Ah, àwọn àtàwọn ìjọba jọ ń jẹun sí i. àjọ ń mu àjọ ń róòlù ìwé àwọn olóṣèlú wọ́n gbóúnjẹ gbẹ́gbẹ́ wọ́n fún àwọn ọmọ lọ́wọ́. àwọn èèyàn kan wọ́n ń rìn mí lórí pé ìkárí. ẹlẹ́dàá mi àjà. bá mi gbọ́dọ̀ bá mi gbọ́dọ̀ wá. breakfast ló dé ìrìn ò lè bírèkì àti rẹ̀ kò lè wọ́ọ̀kì lọ́dọ̀ èyí ló wá bọ́lá. orí mi mọ jẹ́ fi bàbá mi sáré lọ. mi ọlọ́kọ́lọ́ ìgbà tí ọlọ́ kí ló ṣe. bá mi gbogbo ìlérí tẹ́ ẹ mọ́ ṣe fún wa ìlérí lámbà wọn máa ń pè ẹ̀yin ọmọ pé heredity transmission from parent to their young ones. ọmọwé ọmọọba. èmi wò pé ẹ̀yin àwọn èèyàn ń pè mí ní ọ̀yẹ̀kú méjì ọ̀yẹ̀kú méjì ṣé ọ̀yẹ̀kú méjì mi ti jẹ́ ń tẹ̀dí báyìí. ọ̀yẹ̀kú méjì kí ni ikú ẹyọ kankan ó rí yẹ. bọ́ọ̀lù dákun kí ló ní tó fi fi gbogbo pàlájìlẹ̀ tọkọ wọn fi dọ̀tí rẹ gẹ́gẹ́ báyìí. Ah, mo rò bọ́ọ̀lù rẹ burú ni ah. Ah, dákun ṣé èmi ti máa fọ mọ́tò lójoojúmọ́ wo sọ ìgbẹ́ fọmọ́tò sí mẹ́lẹ́ àyíká ẹ̀ kò sí ìtì mi ò fọ́ ní ẹ̀ lánàá a máa fọ mọ́tò lójoojúmọ́. tí a bá ti mọ ọmọ owó èkó tí bá ti ń skip tí ń kó kẹsẹ̀tì jẹ ọ̀fọ́ ọkọ̀ kankan ọkọ̀ fọ́kọ̀ ah. lẹ́ẹ̀bẹ̀ ọwọ́ àyànú wọn pàdé bíi géètì ààfin ó ṣe mú bíi mú tùfá. èmi ò fọkọ̀. ìwọ fọkọ̀. wọ́n ẹ̀ lọ́ba sígẹ́tì fún ọ. kò ní dáa fún ọ. Ah! iṣẹ́ ọmọ tó fi fọ ohun rẹ̀ mo gbà. ilé ẹ̀kúrú ẹ bó ṣe rí. wọ́n oh. fẹ́ fi ayé ẹ̀ tẹ́lẹ̀ ni o ti ṣe ẹ̀rọ máa rọra sà. 再去菠萝味，回去。 bọ́ọ̀lù ti yẹ kò sí tó bá gbénu léyìí tó mọ̀ gbé mọ́ látòlè inú bọ́ọ̀lù. ẹ máa bọ̀ sá àti ìrètí ẹ̀ka bọ̀ ẹ̀ka sí Deborah Deborah. Má. Ẹ jókòó. Ẹ ẹ ní ìtura nìkan ṣe. Má. Àwọn àlejò aláìní ẹ̀rí. Ẹ káwọn sọ kó béèrè nǹkan tó fẹ́ jẹ, nǹkan tó fẹ́ mọ́, anything tó bá fẹ́ kó fún wọn. Mm máa ẹ̀dà tó lè máa jẹ kí lè máa. ẹ anything anything okay. ẹnkọ soft. soft. ẹnkọ sàṣẹ. same àwọn sàn àwọn fẹ́ soft àwọn fẹ́ same. ẹ make ara yín comfortable ẹ jẹ́ kí get allergy wọn máa join. àwọn ò fẹ́ jókòó oh thank you sir. Segundo. Tá Samuel. No problem. Afa, èwo um, làwọn tó wà nígbà yẹn látàárọ̀? Ah, Alájì ló wá wa, àwọn tí wọ́n máa ń bá ṣe bísínẹ́sì. Ah, tẹ bá gbọ́n nǹkan tó ń sọ, owó ńlá ńlá ńlá ńlá. Yes! Ta ló béèrè gbogbo yẹn lọ́wọ́ ẹ̀? Ah. Alájì ọ̀gán fúnra wọn kọ́. Wọ́n ṣì wà lókè. Wọ́n wà lókè. Oúnjẹ tó ń ṣe látàárọ̀ kò ti tó jìnnà ó ṣì wà lórí náà mò ń sè lọ́wọ́. ìyẹn ṣì wà lórí náà ok ó máa bọ̀. now wọn rúùtù náà àwọn olùkọ́ kan wọlé ọkọ̀ tẹ̀ wọlé wọn kíyàn rárá wọn jókòó wọn gàpá wọn wọn gbàgbá wọn gbà. ṣebí yìí tí ò kí ẹ ló wá fókọ̀sì lé lórí ewé gángan ni ò kí ẹ náà nínú wọn ẹ sà. yín sun ẹ̀ka ọ̀dà inú ọ̀bá ti inú ọ̀bá ti kì bó ṣe rí tó wọlé yẹn ẹ kàn kì ní ẹ ló ẹ ló ń fàjà ẹ bá ti kì ẹ pẹ̀lẹ́ kò pọ̀ lára ti yín màdámù ìlànà wọn ẹ pẹ̀lẹ́ ẹ ah! má bì ẹ jọ. mo wọ́n láti ṣe báyìí náà àwọn àlejò alájì ni wọ́n nà ọ́ lẹ́kì. àwọn ọkọ̀ ló wọ́n ní wíńkì ọ̀nà wọn abẹ́dá wọn gbà. wọn ò wú mr john wọn ṣe rí nìyẹn apáwọn ló gba sókè ó ń ṣe bẹ́ẹ̀ nà ọ́ alájì. ẹjọ ẹjọ ẹjọ kí ló ń ṣẹlẹ̀ bí. lẹ́kìbù ni o. kí ni yẹn. ló dàlú wọn lẹ́kìbù ni o. lẹ́kọ̀ọ́ alájì ẹ káwọ́ yọ sẹ́yìn. Look at my body. Wait, wait, wait, wait, wait, wait. let's go. Let's go. let's ah, go. ẹ bá wa bẹ̀ Mo ga God Lekki Lekki mú ẹ̀ tó you ń to see what? ìyẹn tẹ̀lé lọ wọ agbada ọkọ̀ lọ́wọ́ kọ́ lọ́n fẹ́ gbé lọ́n gbé ó dà fífẹ́ dà lára ẹ̀. ẹ ló ṣẹlẹ̀. alájà ìwojú lẹ́wọ̀ ẹnu ọkọ̀ kí ló ṣẹlẹ̀ tọ́lú dàgbà mi. wọlé kan wo ohun tó ṣe fún àwọn àwọn mi tí wọ́n wá mi wá lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ ok ẹ jẹ́ àwọn èèyàn lọ́dún. alájà ẹ̀rọ ra ọkọ̀ jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀kì bẹ́ẹ̀ rọra àìmọ́ nà. Eh, kí má nà bí ti bá wọ. Ah, ah, ojú ẹ̀kọ́ náà ṣé ti ẹ̀rí kan nù wọ́n very proud mo rò páṣọ tó wọ̀ ló jẹ́ kó dàbí pé ó ga pa pọ̀ mo rí pé má nà tiẹ̀ gangan ni ó mọ̀ ọmọ ga pa ni wọn ò kíyàn kankan very rude ẹjọ́ lẹ keep corner ah. ọkàn yẹ kó go to this extent eléyìí kan ti pọ̀ jù ni ẹni yẹn gbọ́ngàn ni ò bá focus bọ̀ ó ba gbogbo ẹ̀jẹ̀ gbogbo wọn ló dà sí. bára mọ́lá ìwọ nìwọ gbọ̀ngàn fún ẹrẹ̀ ń ṣe kí ló dé kí ló kù ṣe bó yẹ tí ó yẹ kó máa bá wí ni ó yẹ kó máa bá wí ni àbó yẹ kó máa kí lẹ́yìn. kí n bá wí ẹ jẹ́ ká kúkú pa ah, ah. torí mi mọ̀ nǹkan ní kí n ṣe ọmọ òróǹgì ó ráìtì tọ́mọ bá ráìtì ẹja sọ. èyí tó ṣe yẹ dáa. ah ok. Ah, ẹ máa jọ kó pa. lala kúkú lala. wọ́n ti dá ọ dúró. wọ́n ní ẹ ẹ aláàjì ti ní ẹ dúró. wọ́n ti dá ọ dúró ẹ dúró náà ẹ dúró àyíkó dá ọ dúró oh my god lẹ́kì ìbọmọ alájì. ẹ sàmọ́ fi kíní láti mú mi lọ́wọ́ báyìí mo ti gbowó mi láti. alájì bàbá lẹ́kì alájà alájà alájà ìyá lẹ́kì. dúró sí mi. fine ẹ ti gate. Yes, sir. Oh. Yes, sir. No. Yes, sir. Mọ́ní kò sí, are you married or something? Wèrè tó ń fọ mọ́tò àti wèrè oní gate na you get zazu. ó kí alájí ń bínú. wọn ò bínú wọn ní sùúrù ni orí rẹ jẹ ẹbúrú gan kó tó ṣe làbí ọ̀rẹ́ eégún ìgbà tí wọn jẹ tí orí tí alájí bídì tán bá wọn sọ fún mi pé wọn bínú ó ṣe rò pé ìpéjú mi rò mi wọ́n sì máa sá kẹ́kọ̀ọ́ mi báyìí. wọ́n ti dànù olórí kọ́ni oṣooṣi oṣooṣi mi kéré lómi ẹlẹ́wọ̀n gbogbo gbogbo kọ́ni bàtà ni ọmọ kẹnu sí. aláàjì lè ní ọjọ́ ẹjẹ́ ti di pọ́tẹ́kù máa lọ. I feel good. Bararararararara. That is your baby. Mm -mm. sí mo máa jayé mu mu kú mu fàfàkúfà o àyè mo jẹ o. sí ìrẹ̀yà baby I do like you. go mọ̀ sí kí ni obìnrin náà ah, kí ni túmọ̀ obìnrin sìn ah, yóò lẹ̀ ní pálẹ́sì tí ẹ̀rọ rẹ̀ dúró lọ́wọ́ ara ẹ̀kọ́ stọ́ọ̀kì mi ẹ̀ chókì mi kí ni túmọ̀ ẹ̀ náà. nínú ilé iná. n lè ti gbó. lẹ́ẹ̀kan ìwọ. kò sí wàhálà àbọ̀ abáni ti tiẹ̀ ẹ̀ ẹ̀ ló mrs woman jọ báwo ló ṣe wọnú bíbà yìí níbo ló gbà wọlé ó yá àfira kí n tó lajú mi kí n tó wọ́ kí á kó bó síta kí á sọ̀rọ̀ go out now. káwá tẹ́lẹ̀ yẹ jàre nínú yàrá tèmi yàrá ẹ má lè mojú yín o. màá mọ màá gbójú yín màá wó ìka láyéláyé yẹn má dá sọ̀rọ̀ mi mọ́ o. mo sọ ní ayé ní ayé yín ẹ má dá sọ̀rọ̀ mi mọ́. kí ló wí. ẹ mo sọ bẹ́ẹ̀. èmi mà ni. ẹ kẹta jàre. ẹ lè bí ọmọ fún mi kí ni sùnmọ́ dọ̀ yẹn nà. èmi. wà á ṣeré tààrù sójà wèrè ni mo bá wọn sọ ìsọ̀rọ̀ mo bá wọn já sí sọ́jà ọ̀ ni àwọn ẹbí wọn sójú mi ó yá wèrè ni ẹ wá mọ sí máa tẹ́jú mọ́lẹ̀ gidi ni o ẹ má bàa mi mọ́ láyé láyé yín ẹ má ẹ get out. ẹ bọ́ta. no na o get me pattern ṣe sórí. Má ṣe ṣìnà tán, wọ́n ti. ẹgbẹ́ kan wọlé ẹ jókòó ẹ fọwọ́lẹ́rán ẹ̀ ń wò mí látẹ̀kùn ah, at least tíyẹn bá wọlé yàn tíyẹn bá ti wọbẹ̀ ó ní nǹkan tó fẹ́ sọ ẹ sọ kàn privacy tiẹ̀ kí n ní fúnra mi ní personal room mi ò ní ó làjẹ́ ẹgbẹ́ kan jókòó bí ẹgbẹ́ stock mi ni ah, kí lẹ fẹ́ ọgbọ́n alájẹ́ bá mi sọ̀rọ̀ kí lẹ fẹ́. lẹ́kọ̀ọ́ jọ ṣé ọ̀rẹ́ ò tó rò ni ọ̀rẹ́ tó rò ó ọkọ̀ ń bà mí lójú jẹ́ káàkiri kí ló dé ìwọ yìí kan náà ló ń jẹ́ lẹ́kìbù àbórúkọ wo làwọn ẹni wọn tẹjọ máa ń rìn tó máa ń pè é lẹ́kìbù ni o ó ń jà káàkiri ń bẹ̀ yẹn o kò dójú tì mí ṣáá ni ìwọ ọmọ onílé ọlọ́nà Ibrahim Lasue à ń pè yẹn lẹ́kọ̀ọ́ orúkọ ńlá ó mẹ́ni tó ń jẹ́ Ibrahim orúkọ tó tóbi ńlá mà ló jẹ́ ó wá ń ṣèrànù kiri tó bá mọtí tó o bá yọ bẹ́ẹ̀ wọ́n mú ẹ káàkiri inú gọ́tà tó o bá mu sìgá kó o máa wúkọ́ kó o máa pariwo nínú ilé kó o máa jọ oríṣiríṣi ìjà ni wàá kó máa ṣe wàá máa ṣe bí ẹni tó jẹ́ pé èèyàn kankan ò bí irú èmi àtàlájì yẹn bá ṣe wà nígboro tí gbogbo ayé respect wa ìwọ máa wá wà máa fi wá nǹkan tí ò dáa máa fi rí wa lára ìdọ̀tí ìgbà mi wàá kàn máa ṣe gánagànà bí ẹni tó jẹ́ pé kàn ń ṣe lórí mi ò mọ̀ bóyá nǹkan tó ń mu ló fẹ́ dorí ẹ̀rú ni i don't know kí ni mo ṣe fún ẹ kí ló dé ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe. àlọ́tẹ̀ ah, má bẹ̀rẹ̀ sí mi láàrin ìgbà tí mo náà wọ́n kọ́kọ́ tí mo ṣe ọ̀dà ẹ bá yé sọ yìí aláì máa change. ah lẹ́kọ̀ọ́ don torí ọlọ́run ṣé èmi lèmi ṣe ẹ̀ ni àbálájì. ìyá ọkùnrin ṣẹ̀mí o. àṣẹ ah, ẹ kí wàá lóde tó dojú tiwa mo dúdú sí rẹ̀ mi ò mọ. èmi ti wá sọ fún ẹsìn pé ìwà burúkú lu o ìwà tó ń wù kò bá wa lára mu jẹ́ káwọn èèyàn mọ̀ pé mo bí ọmọ jẹ́ kó mọ̀ pé ọmọ alálùbáríkà ni mo bí jẹ́ kó mọ̀ pé ọmọ tó jẹ́ pé ó fi ń yan nígboro ni mo bí kò ń ṣọmọ ṣá lọ́lọ́run fún mi kò ń ṣọmọ tó kàn yẹ pé ó ń tọrọ ọmọ ṣá gbà hmm. jẹ́ kó mọ̀ pé ọmọ tó ṣe ń yan tí bá mú ẹ dání tàjọ jáde kó jẹ́ mọ̀ pé ọmọ alálùbáríkà ni ẹ ṣé ah irọ́ o irọ́ o. gbàkúnlẹ̀ mi o. ah irọ́ irọ́ ẹ níjẹ. mo fọlọ́run bá bẹ̀. bàbá yẹn sọ yìí sí mo ti gbọ́ màá lè change ah. màá change tó bá. inú mi á máa dùn inú mi á dùn tó bá change ẹ̀ ṣé ó dáa ká máa fọmọ wọ́mọ. àwọn ẹ̀ ah, tún gbọ́rọ̀ lọ yìí màá change ti gbọ́ yín ah, ìwọ ìdọ̀tí ẹni fúnra nìyẹn eh, ti gbọ́ yín. bó ṣe gágbọ́nà tó yìí kó tiẹ̀ sọ pé àmọ́ mi bó lẹ fẹ́ lọ ẹ jẹ́ ń gbé yín jáde kí ni mo fẹ́ jẹ bẹ́ẹ̀ ni lára àkó táwọn ọmọ ọmọ tó dá máa ṣe fáwọn òbí ẹ̀ nìyẹn. ok dáa pé ká gbéra jáde létà yẹn a máa sọ yẹn náà another day entirely but báyìí sìn báyìí sọ pé change yẹn màá change inú tí iná rẹ màá dùn. bọ̀dá bá kò ti bọ́ta ẹ̀kọ́ bá mi tilẹ̀kùn ẹ̀ látẹ̀yìn sórí àmàlẹ́ ní privacy mi àmàlẹ́ ní privacy mi ṣé kí n dìde kí n máa ṣóun lé mi ni. irọ́ mi ò léyìn o ẹ mọ ọ̀rọ̀ tẹ́ sọ́kà lẹ́yìn sí ó gba kí n ní privacy kí n meditate kí n digest kí n wò pé àkọ́tẹ̀ sọ yìí mo fẹ́ plan láti ṣe tó máa fi tó máa fi dé kí n lè dùn nǹkan tó fẹ́ tẹ̀ láti ṣe nìyẹn. ṣùgbọ́n ibo ṣe ń bá mi sọ̀rọ̀ ní ṣe lórí mi ṣo fẹ́ pa mí lẹ́kún ní ọkọ mi tó dùn mí lọ ṣo ojú òpó máa change ojú ọ tí mi ní sunkún tó kọ́ mi bó ṣe ń bá mi sọ̀rọ̀ ní ṣe lórí mi alájì bí mo ṣe sọ ní orí fóònù bẹ̀rẹ̀ mo ṣe lè sọ um, lẹ́kọ̀ọ́ kan dìde wọ ọ́fíìsì wa ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dìmọ̀ huge amount of money ó wá di ọ̀rọ̀ aláriwo nǹkan báyìí ló ń fẹ́ dandan ni a gbọ́dọ̀ fún un wọ́n á wò pé ah, mi kọ́kọ́ fẹ́ fún un ọ̀rọ̀ àdúgbò yẹn wọn ò pin àwọn client tó ń wà around wọn máa mọ̀ pé kí ló ń ṣẹlẹ̀ ní office wọn ò pin kí accountant fún owó yẹn in fact gba tí mo fi máa wọnú bẹ̀ bó ti délé ìfẹ́ máa lo accountant sa ojú mi ò bá ọmọ ńlá ti calm down oh mo dẹ̀ mọ̀ pé aláàjì ẹni fẹ́ ká ṣe nǹkan tí ó dáa òun mo ṣe take action tí mo take pé kí n fún ní owó yẹn and then there are other times tó wáyé wá náà tó ti wá gba àwọn owó kan mo dẹ̀ wọ́n pé ẹ fún wọn láṣẹ bẹ́ẹ̀ but accountant náà ló sọ létí mi. bẹ́ẹ̀ ni sà ó tiẹ̀ ní àwọn owó kan tó gbà lọ́wọ́ mi tó fagídí gbà tí mánéjà wà ọ̀rẹ́ mi pẹ̀. ṣé nínú bọ́ọ̀sì complain àbí lọ́wọ́ ara ẹ̀. nínú account complain sà. but sir the last money pay me fún ọwọ́ ara mi ti fún wọn. ọwọ́ ara ẹ ló ti fún nìyẹn. bẹ́ẹ̀ sà. but ìgbà tí ó ti wá yọ yín lẹ́nu ní ọ́fíìsì tí mi ò dẹ̀ sí nílẹ̀ gbogbo eléyìí tẹ kálẹ̀ iná ẹ̀jẹ̀ nọ́ọ̀sì. ṣé o pé ọmọ yín náà ni wọn sà wọn wà ó pé nǹkan tí bàbá bá yẹn. it's okay it's okay all right all right ti yé mi. ẹjọ́ mo kàn fẹ́ kí bá wa wọ̀n ni kẹlẹ. all right aláti ṣe ló máa ti ṣe ara ẹ ẹ má bínú. Ah, no, we sorry. No, no, no, no, you need not to get him up, you know. Lórí gbogbo wàhálà yẹn. And uh, make sure pé irú ẹ̀ ò ní wáyé mọ́. Kò ní ṣẹlẹ̀ mọ́. Tí mo bá ti wá gbé ìgbésẹ̀ tí mo fẹ́ gbé yìí, tí ilé kan bá tún kọ̀ tó wá ń bá yín ní ọ́fíìsì tí mi ò sí nílé, àbí tó fẹ́ fa wàhálà, àbí tó ní dandandandan ẹ̀ láti iṣu owó kan jáde fún They call police. They arrested the guinea. Ẹ má fọwọ́ kàn án. Ah, ẹ má jọ ń lò ó. Ẹ kàn make arrest. Tọ́ bá ti arrest ẹ̀ náà wọ́n fi jìnnà lọ police station. Ṣé ẹ gbọ́? Thank you so much. Torí ọmọ ni, torí ọmọ ni, láyé náà. Àbíkẹ́ mi. sí nǹkan tí mo fẹ́ sọ ju nǹkan tá a ti sọ tẹ́lẹ̀ náà. ìwọ àlè fold hams ká máa wò bóyá ń ṣe láìvẹ̀ yìí wọ́n máa bà wá lórúkọ jẹ́ lórúkọ tí àwọn bàbá bàbá wa ò bàjẹ́ àwa ò bàjẹ́ ńgbà tó bí wa bàbá tí ẹ ò bá jẹ́ tó fi bóun ọwọ́ abi tó wá fẹ́ borúkọ wa jẹ́ ẹjọ́ ṣé ẹ gbọ́ nǹkan tó ṣe the other time ṣá ẹjọ́ ká ní pé bàbá ò jẹ́ni tó nífọ̀n tó lè kọ́ná nílùú ìlú níbo ló ń fúnra wà. ẹ wá ti bàjẹ́. ṣé ẹ rí kó bá wa tán. bẹ́ẹ̀ni hmm. eh, sori Àbíkẹ́ kí ni n tó lérò pé a lè ṣe sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ ah. nítorí pé wọ́n ní ọ̀rọ̀ ò ní gbà àárọ̀ káfalẹ̀ sọ o. ẹ kò sí nǹkan fẹ́ ṣe ju ká pe ọ̀nkú lọ wọ́n máa pe bàbá ẹ̀ nípa fẹ́ rí wọn bóyá tá bá bá wọn sọ̀rọ̀ wọn á lè mọ̀ pé nǹkan tọmọ wọn ń ṣe ò dáa wọ́n máa kọ̀ lẹ̀ tù because a lè fóònù arms ká máa wò ọ̀bẹ́rà stew kọ́dà padà sílùú òyìnbó tó ti wá that's the best solution ẹ o ẹ má sọ yẹn mọ́ kò lè wá because the last time tó wá sọ́dọ̀ mi ọlọ́run ni ò pa mí hmm. these guys disgrace me in the streets at my work hmm. every day náà máa ń pè mí hmm. ó borúkọ mi jẹ́ tán ọlọ́run ni ò gbà fún if not because of mo ti pẹ́ lọ́rùn tí mo dẹ̀ máa ń èèyàn tó pọ̀ gan hmm. ọba deport me back to square one lè bàjẹ́ fún mi kó tó di pé mo bá àwọn ọ̀rẹ́ mi kan sọ̀rọ̀ kó tó bá mi package tó fi dà padà wá sí nàìjíríà call me back to me ò nífẹ̀ẹ́ mi. ẹ wo ẹ má wulẹ̀ ṣe ọ̀nà ṣé ẹ rí ẹni tó ju rẹ̀ méjì fọ àtẹnitétí ẹ̀ méjì di kò sẹ́ni tí ò mọ̀ pé ó kó báyé tán ọlọ́run ló kó ń yọ àmọ́ kí la wá fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ẹ̀. tá a máa ṣe lọ́kàn tèmi bẹ́ẹ̀ mi ṣe ń rò èmi ò rò bóyá ọ̀rọ̀ Lámilékan gba ojú lásán. I swear èyàn kan lè má wà bẹ́ẹ̀ tí mo yẹ pé wọ́n finger brain ó dàbí pé àwọn kan ń tọwọ́ bọ brain ẹ̀ ń bì kan. ẹ hmm. ẹ understand bó bí ó bá ń ṣe bẹ́ẹ̀ àwọn ah, ah. net lọmọ tàbí ń léèrè ọmọ mùsùlùmí gidi ló máa wà bẹ́ẹ̀ yẹn. Àbíkẹ́ superstition. Ah, ah. wo ẹ̀gbọ́n mi kò ń ṣe superstition lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. a ní kì í ṣe superstition ṣé àmọ́ pẹ̀yìn lọ sí abroad ẹ̀yin ẹ lè má nígbàgbọ́ nù ẹ̀ ṣùgbọ́n àwọn àtọ́bí sílẹ̀ yìí tá a dúró sílẹ̀ yìí a mọ bó ṣe ń lọ ẹ wo ọmọ mùsùlùmí rere tó ń mugbó tí mu sìgá tó tún ń gbé baba àbẹ́ ọmọ nǹkan tó ń pè baba ìwọ ni baba Colorado ni wọ́n ń pè tó bá gbé èèyàn látòrí àjàbá ó máa ń láyàn mọ́lẹ̀ orí èèyàn lè fọ́ kó oh túká so ẹ wá sọ pé ojú lásán ni ẹ wo kì í ṣojú lásán kò ń ṣojú lásán ẹ̀gbọ́n mi ẹ já wá wọ̀rọ̀ kò fi ṣàdá. ẹ wọ èyí tá à ń sọ yìí dùn kẹ́bí má bàa bàjẹ́ à hmm. ní jókòó ká kàn máa wò ẹ jẹ́ ká lọ rà láàjì ẹ jẹ́ ká bá wọn sọ ètò ojú òótọ́ ọ̀rọ̀ kọ́ bọ́mọ wọn sọ̀rọ̀ níbi tó ti máa gbọ́ ẹbí yìí ò gbọ́dọ̀ parun kò gbọ́dọ̀ bàjẹ́ orúkọ wo ò gbọ́dọ̀ bàjẹ́. àbíkẹ́ ṣé aláàjì máa gbà á. Cash up! Oga! ọmọ àbíjà fi mí lẹ̀ o ọmọ àbíjà fi mí lẹ̀ o ee eh, olùkìrìrì ọ eégún eh, dìdìrì ọ ee eh, ọ̀gá kásá money like paper o ee ọ̀gá o I don't like wahala o. Mm -mm, oh. Hey, bad, bad, badass. God, God, Goliath. Oh God, cash out. Lẹ́kọ̀ọ́. Ọ̀hún mo àrùn. Hmm. Jọ́ṣẹ́ òsì kí ló dé? Ẹni pé. Ìwà àti ta lè ń jà. O kò bẹ̀rẹ̀ sí ní pariwo, o ń fa sìgá, o tún mu ọtí, o dẹ̀ ń pariwo nínú ilé. Kí ló ṣe é kí ni kọ́tà? Lẹ́kọ̀ọ́, lẹ́kọ̀ọ́, mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ kí ló ṣe é kí tó ń pariwo ó ti ẹ̀rù ń pítà lájí bá wọnú ilé tí wọ́n bá rí nǹkan tó ń ṣe yìí orúkọ wo ló fẹ́ jẹ́ kó pè mí tó fẹ́ sọ mí lórúkọ ni ọkọ mi jọ má ṣe báyìí. Alhaji Alhaji get out get out mọ́mi leave me alone just get out get out I don't leave me alone get out go Alaji, Alaji, go go go go go go go go. Mm. Hey, eh, looking dear. Oh dear. Hey, bada. Ẹ kú jókòó mọ̀, ẹ kú jókòó sá. Mo ní kí wọ́n béèrè pé kí ni jíjẹ, kí ni mímu. Ṣé ráìsì ni àbámàlà? Tó bá dẹ̀ jẹyán náà ni, <laughs> ṣe rápá mi yé, <laughs> ó lè gún. Ó ṣe gan-an, ṣì máa lọ náà, tá a bá ti rẹ́gì ìlàpẹ́. Oh, okay. kí wàá ni mímu. má wọlé ara ẹ o ṣe dẹ o ṣe. ọjọ́ mẹ́ta kí ló ní àwọn fẹ́ gbé. wọ́n láwọn ò jẹun mo dẹ̀ ń béèrè pé kí ni mímu wọ́n tún láwọn ò mú kankan. ẹ bá wọn kí ló jẹun ààrẹ jẹ yìí tá a bá wá kọjá oúnjẹ náà. bẹ́ẹ̀. ìwọ máa náà tì í. o ṣe é máa yẹ. Isiaq. Now. ọ̀rọ̀ wo ni ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta bá wá sílé ẹ̀gbọ́n yín tó fi wá fẹ́ gba oúnjẹ lọ́wọ́ ní àbílẹ̀ lóyún tẹ́kínẹ́ ìjọ. ṣọ́rọ̀ náà lè tó bẹ́ẹ̀ ni. Ah, ṣe rí aláàjì ẹ̀yin àgbàlagbà náà lẹ bọ̀ ẹ sọ pé tó bá kó òmìrán tó kó akẹgbẹ́ ẹ jẹ́ kó yí wá pé igi máa ń bági sọ̀rọ̀ láàjì. ẹ̀yin àgbàlagbà lẹ sọ yìí. ẹ wo aláàjì kò sí nǹkan méjì tá a ti torí ẹ̀ jókòó ju ọ̀rọ̀ ọlámilékan lọ. bẹ́ẹ̀ ni alájí kílẹ̀ ń ṣe ń pa ọ̀rọ̀ ọlámilékan àbí kò dojú tẹ̀yìn ni bí mi ò mọ bẹ́ẹ̀ ṣe ń rí o. now. àbíké. sá. lómìnbó. alájí. torí ọ̀rọ̀ ọlámilékan náà lẹ ṣe wá. Eh, bẹ́ẹ̀ ni lẹ ṣe wá pé ká má kàn jókòó tẹ̀tẹ̀rẹ̀ kíkan ṣùgbọ́n náà la máa fold arms. àti bẹ́ẹ̀ ni ilé àtọ̀lọ́ yóò ní dàrú. àmín rẹ̀ lọ. ẹ ó túmọ̀ sí pé àmú ọmú ìyá òdì nìyẹn hmm. Hmm. ohun tó ń pè ní ọmọ ìyá náà nìyẹn okùn ẹbí nìyẹn alájọbí agbègbè wa ṣe rí ọ̀rọ̀ Lámilékan èmi gbà wípé ọ̀rọ̀ Lámilékan ó wáyé ni ó dẹ̀ máa lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run kí ni a tún fẹ́ ṣe a ní dákẹ́ àwẹ̀ àti àdúrà tá ń gbà lórí ẹ̀ ni mò ń náwó mò ń nọ́ra fúnra ara mi mò ń ṣàìsùn bí mo ṣe ń ṣe àdúrà ni mò ń gbàwẹ̀ lórí ẹ̀ èmi mọ̀ pé pẹ̀lú ògùn Ọlọ́run ọ̀rọ̀ Lámilékan ó máa dà ẹ̀yìn ó máa padà di ọmọ rere ọmọ gidi mi ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ṣọ́rọ̀ kù. aláàjì ṣe rí nǹkan kan tí mo fẹ́ kẹ́ ẹ̀ dìmú ni pé ẹ̀jẹ̀ níwá o kò dẹ̀ rọrùn ká máa ṣe ọ̀rọ̀ kù fúnra wa lóòótọ́ aláàjì ẹ lè ti ṣe àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìpè ń ṣe ìtàdúrà nìkan la máa fi ṣe. mo ń gbàwẹ̀ náà. ah aláàjì àwẹ̀ nìkan kọ́ kódà ká sa odidi alukurani fún ọjọ́ mẹ́wàá ìyẹn ò ní kí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ má ṣẹlẹ̀ ṣé nǹkan tí mi gbìyànjú ni wípé ẹsẹ̀ wa ìlà máa gbìyànjú láti nà síta o ntamaṣí nìyẹn. ṣé èyí tó ń gbìyànjú àti sọ ká tún tọ àwọn àfáà ní mímọ̀ lọ sí àbí kí lè sọ. Ah, ah, ẹwọ aláàjì kì í ṣe àfáà nìkan ni Ọlọ́run dá sílẹ̀ ayé o. bí àwọn òtún ni. aláàjì ẹ fa àwọn àfáà ní mímọ̀ lẹ̀ a ti gbìyànjú yẹn tọ́lọ́ rí ẹ já lọ sọ́dọ̀ babaláwo tó bá gbóná. àwòsùbìlà ah. àwòsùbìlà isiaq ọ̀dọ̀ àwọn ta ló pé. àwọn abaláwo. ẹ gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ dákẹ́ ẹ kí ló dé tó máa ń hùwà báyìí àbí tó máa ń ronú báyìí náà. ẹ torí kí ni wọ́n ṣe ni kò lọlẹ̀ kéwu ṣé bí torí ọjọ́ kan ọ̀pọ̀jù ọjọ́ kan ìṣòro ni. ayé ló fa ẹ̀gbọ́n rẹ̀ ayé ló fa. Mm, mm, mm, gbogbo ìwòsàn ìlú àlùkùrá ló wà. a mọ̀ ẹ kí ló tún wá ń wá kiri. ayé ìfẹ́ kí wọ́n jẹun nínú ọbẹ̀ kíní kó rún bẹ̀ nínú ọgọ́rùn alájẹ ẹja dọ́gbọ́n sí i. sir ah! èmi ò lè gbà torí mi count me out ọlọ́run má dé èmi àbí kọ́ńtọ́kọ́tọ́ wọn lẹ ẹsí àkìnsọ lẹ́nu. náà nǹkan tó kàn ń sọ ni pé wọn ò sọ pé ká ṣẹbọ wọn ò sọ pé ká gbẹbọ wọn ò ní ká bà tèèyàn jẹ́ ṣe bí ara ọmọ wa tí kọ̀ọ̀kan gbé débẹ̀ káwọn náà gbìyànjú tiwọn náà á ṣe ti wà. o ibì kan náà lẹ́sùn lẹ́kọ̀ọ́ rí sí ẹ̀yìn méjèèjì àbíkẹ́ èmi ò ní bá yín ṣe yẹn o èmi ò ní ṣe yẹn o èmi mọ̀ pé bó pẹ́ bóyá àlàáfíà máa padà gba ilé ara ẹ̀ lọ́wọ́ àìsàn hmm. Hmm, lọ́rọ̀ lálẹ́kùn ṣẹ́díbọ́ ẹ fi mí lẹ̀ lórí àwẹ̀ àti àdúrà hmm. àti ìlànà ti àwọn doctors tí mò ń tọ̀ mo ṣàǹgbé lọ sí hospital àbí mm. so ẹ fi yẹn lẹ ẹ ṣe mo dúpẹ́. alhaji ẹ wò nǹkan táwọn àbúrò mi sọ i'm not in support of that. ah ah. yeah isa bí alhaji torí nǹkan tí mo rí nígbà tó wá sọ́dọ̀ mi London mo discover pé nǹkan tó ń ṣọmọ yẹn is beyond his capacity èmi ìbá suggest ẹ ká gbé lọ rehab àwọn tó máa attend sí wọn wà ń bẹ amújẹ nígbàgbọ́ ara ẹ máa yá. rehab. yes uh, uh, uh, i think that is the best. alhaji. ọ̀rọ̀ tí wọ́n yìí sọ yìí mú ọgbọ́n wa. ẹ ṣe lọ. mú ọgbọ́n wa. thank you. kò ṣẹ̀ṣẹ̀ àgbè lọ sí rehabilitation center. Oh, yeah eh, already ṣe mọ̀ pé eh, kí nǹkan bá ṣẹlẹ̀ báyìí náà hospital náà ni àti ń gbé lọ tipẹ́ so a lè tún lè advance lórí ìyẹn ìyẹn dá. àmọ́ sórí tí àwọn àbúrò ẹ méjèèjì ń sọ ni àti àbíkẹ́ àti isia èmi ò tẹ̀lé yìí ọmọ òtún yẹn yìí ẹ̀ àjọ. torí ọmọ ni torí ọmọ ni láyé náà. lẹ́kọ̀ọ́. Do you want me to stop seeing you? Why? They offend you? And me. ò rò pé mo ever wrong rí. So, why to máa sọ̀rọ̀ bẹ́ẹ̀? Ìwọ ló rò come. I want àwọn ìwà tó ń wò ó ti fẹ́ sú mi Every time you mo ń bẹ sọ pé kò fi wáyé sílẹ̀. Lójúmọ́ ló ń promise mi pé you stop, you stop. Tó bá stop Lenny wọ́n ti padà sí díẹ̀ lọ́la ṣé gbogbo táwọn èèyàn sọ̀ǹtà ni etí mi ti kún see i'm not happy inú mi ò dùn rárá ni. wá sórí àwọn èèyàn tó ń sọpọ́ ń sọ̀rọ̀ mi ariwo ọjà lásán lè mi kà wọ́n sí balógun tí ọba banájà òun ni kò fèsì èmi dẹ̀ ní balógun náà mi ò kí ń gbọ́ pé èèyàn kan sọ pé kinní kan wọ́n sọ̀rọ̀ mi lẹ́yìn wàhálà tí wọ́n nìyẹn um, majority ọ̀dọ̀ tó ń sọ̀rọ̀ yìí ọ̀ wá mi ni wọ́n dẹ̀ ń wá kí o ṣe mistake bí àkótẹ́ mi this opportunity tó ní kọ́ lè gbà mí mẹ́ lọ́wọ́ but mi ò ní dùn wọn because San Francisco tèmi ni wọ́n tí mo ti ń jẹun mi ò ní dùn wọn wọ́n fi lè fún ọ opportunity lásán wọ́n kọ́ gbà mí mẹ́ lọ́wọ́ ni so mi ò fẹ́ dọ̀rọ̀ tí wọ́n yẹn. lẹ́kọ̀ọ́ see it's not even about people it's about me myself it's about my happiness i'm not happy inú mi ò dùn mi ò ti lè mú ẹ jáde because wọn mi mọ̀ bóyá máa lọ dójú tì mí bẹ̀ and ah. ah, mi ò dé mọ́ kọ́tà wọn máa sọ nípa wa ti máa mú ẹ jáde like inú mi ò dùn don't you get it ah, please now inú mi ò dùn. Fọlọ́nà ṣe rí bóyá ń sọ ń sàn pé bóyá mò ń dojú tì ẹ̀ ń kan i'm really sorry mo bóyá ń sọ̀rì ó ti gbọ́ má worry má change in fact i'm a totally changed person. Oh. ó kọ́ ẹ̀ pọ̀ ọ̀rọ̀ tó sọ yẹn kọ́ dùn mí pé that means you are not proud of me abi ọ̀pọ̀ sí wàhálà má wọrí mo i'm not saying that. mo ti will change. okay. ẹ kọ́ ẹ balẹ̀ ẹ balẹ̀ bá ẹ balẹ̀ bá ẹ balẹ̀ bá nígbà wo yóò di sórí rẹ ẹ sórí rẹ ó wà dà ó wà dà ó wà dà nígbà ó wà dà ẹ jẹ bá wọn kàlá wọn fún ẹ Thank you.

adé sórí rẹ̀ rẹ̀ lẹ́kì kò ní bàjẹ́ tálà ọ̀gá tí wa ọ̀gá tí wa ọ̀gá mi tó kúrò lẹ́kì àwọn olóyè yìí wọ́n tẹ́ bá ṣe pé lẹ́kì apáyà yìí ní ẹni sórí rẹ̀ sá. Wọ́n kọ́lé dà mọ́. Ah, ah lala kuku lala ah uh-huh. ah lala kuku lala l'équipe l'équipe l'équipe. Ọlámilékan Ìgè ah! eh, kí ló ní wọ́n ṣe fóun àbí tí wọ́n ṣe fún tó fi dìgbà. like seriously ah, ah. Eh, so ìjà tó le tó bẹ́ẹ̀ ni wọ́n yọ bí wọ́n yọ kó lọ́ọ̀tì ra wọn ṣé wọn ò ní ṣe léṣe báyìí àná kò possible òun nìkan ok ó kọ́ àwọn gáǹgì lọ bá wọn bẹ̀ oh my god ẹ jọ ẹ mọ tẹ lè ṣe fún mi tẹ bá mọ gbogbo ọ̀nà gbogbo ọ̀nà ẹ ṣáà má jọ bá mi ṣe léṣe ẹ bá mi bẹ àwọn onítọ̀hún ẹ bá mi bẹ wọ́n kẹ̀dẹ̀ mú òun náà kúrò níbẹ̀ ẹ bá mi mú kúrò ẹ jọ nítorí ọlọ́run mo bẹ̀ yín oh orí mi o ok. Ah. Ah, ah. ó ti di tẹ́lẹ́jẹ̀ kí ni màá ṣe bá all right okay èmi náà join yín níbẹ̀ nsìn mo rò pé that is the best solution màá join yín màá join yín bẹ̀ ẹ̀jọ̀ màá join yín màá pàdé yín all right okay irú wàhálà wo lọmọdé yìí kò mí sí báyìí ìjà níbi here and there káàkiri ìjà ìjà ìjà ìjà tó bá rò pápá òun lè ka wọn tó bá ṣe lè ṣe sí mi lọ́rùn nǹkan báyìí. lẹ́kìb lẹ́kìb lẹ́kìb ọmọ alájí lẹ́kìb lẹ́kìb lẹ́kìb ọmọ alájí. ọ̀hún ṣe lè ṣe fóun náà fẹ́ ṣe ìnáwó ṣe kí náà fẹ́ ṣe báyìí. alájí bàbá alájà alájà alájà alájà ìyá lẹ́kìb lala kuku lala lala kuku lala. mo wá sáré pé ilẹ̀ tó kọ́lé sí yẹn ẹ̀yin lẹ́ni kọ́tọ́ dẹ̀ ti jẹ́ tèmi náà nù náà what belongs to father belongs to son as well mo gbé ọ ah, fún yín lówó ọ̀rọ̀ ayẹ̀ lọ́wọ́ yín wọ́n dẹ̀ sọ́wọ́ fún yín ah, ó yẹ kí náà ní kọ́tún máa yẹn ta ìtẹ́tù kọ́tún máa gbà níbi ìṣàkọlẹ̀ náà àwọn tó wà bẹ̀rẹ̀ wọn ò níyà wọn ìjọba àwọn tẹ̀wé kún wọn lọ sórí kọlọ lọ da bẹ̀rẹ̀ rú náà. Ah, ìwọ wá jọ ọmọ tí ìwọ wà lára àwọn ọmọ tí ò níyà. èmi níyà wọn ní bàbá ẹwà níbí. nígbà tó níyà tó ní bàbá ṣé àwọn ọmọ tó wá kó lọ yẹn náà ṣé wọn ò níyà wọn ní bàbá ni. àwọn ọmọ yẹn ọtí géètì wọn lọ gbọ́ ọ̀kan mọ́ àwọn ọmọ ẹ níyàwó ní bàbá so àrẹ débẹ̀ ẹ̀ yẹn ní kọ́sáré ṣe ah! dáadáa fún wọn. ọlálẹ́kan ọlálẹ́kan oko àwọn jàǹdùkú oko wọn lọ sórí ilẹ̀ ẹni ẹlẹ́ni tí wọ́n ti rà tí wọ́n ti sanwó tí wọ́n ti gbàwé ìjọba ó wá máa lọ ṣe wọ́n lè ṣe. bible nurse Look at this boy. Ó fẹ́ bẹ̀rẹ̀ sí lọ́rùn. All right, tó bá ṣe wọ́n lè ṣe ọrùn kan náà máa Look, any tí I just ń bọ́ ọmọ ìṣeré ló fi ń gègé. Tí yóò I repeat, Tio Bashora. bá ṣọ́ra ọlọ́lẹ́kọ̀ọ́, máa ti sọ́nà ẹ̀. Màá fi ẹ̀ Master náà la ṣe sórí báyìí ọmọ ọ̀rọ̀ ni ẹ ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ fẹ́ bà mí lójú jẹ́ jọ́ nítorí ọ̀nà táwọn ọ̀rọ̀ ẹ̀ ń ṣe táwọn ọ̀rọ̀ ẹ̀ ń ṣe pé kò lọ ṣe nǹkan tó ṣe yìí jẹ́ mọ́ ọ̀rọ̀ ẹ̀ ń ṣe tàbí àbí ẹ̀rọ ṣe ó fẹ́ fún wa lórúkọ sí òṣè títí wa nítorí ọlọ́run ọlọ́. alájà ẹ ti bẹ̀jà ẹ ṣe náà oníkan tí ẹ máa gbà ni sábà lọ tó ṣe nǹkan ló máa kù eh? ni. ẹ jẹ́ ká ṣe àmín náà. àmín. آمين آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين ẹ ṣe àfa wọn dúpẹ́. ẹ wa. àmín. ó dá mi lójú pé lórí ọ̀rọ̀ Ibrahim Ọlámilékan àdúrà wọn gbà yóò gbà ju bá a ṣe fẹ́ lọ. ẹ wò èmi wàá fẹ́ kí kẹ́ máa wo nǹkan tí àwọn aráyé ń sọ láyé láti bá tí wọn ò bá mọ̀ dín nǹkan oríṣiríṣi ni mo máa yóò mọ̀ sọ. Eh, àfa ìpakọ́ tèmi ò máa gbọ́ ṣùtì hmm. nítorí mo ti mọ̀ pé wọ̀fà lẹ́nu eh, ẹgbẹ́ nu ọ̀dùn ẹlẹ́nu àkùkàn lá ayé ò lè ṣe kán má sọ one or two things èmi mà ti kẹtí sẹ́yìn tèmi kàn ní pé kí n múra sọ̀rọ̀ ọmọ mi kí n gbàdúrà kọ́ ló ń bá mi lára dá ọlọ́run amúláradà agbára ọlọ́run onígbàgbọ́ tó yẹ pé ọkàn yín rọ̀ mọ́ ọlọ́run títí tán ti pa mi ó yìí dín dandan ọlọ́run àgbàdúrà yín ọlọ́run fún lára dá á padà pé gbọ́ ọpẹ́ lẹ́yìn yóò ṣe rí nù láṣẹ. Assalamu alaikum wa rahmatullahi. Wa alaikum salam. Jókòó jókòó jókòó. Pẹ̀lẹ́. Ṣàlàfíà ni. Gbogbo ilé ńkọ́. Àwọn fámìlì ńkọ́. Ṣé everybody wà dáadáa? ẹ ṣe lálejò kí ló dé. mo ti bèrè nǹkan tó fẹ́ jọ lọ́wọ́ ẹ̀ ó ní ó tí òun tá a bá ti sọ ogun kan tá a fẹ́ sọ tán lòun tó máa jẹun pẹ̀lú ilé òun lòun wà. fọ̀rí <laughs> kí ló dé tó jẹun. mo ṣe dé mo ṣì wá òkè. for now ó sì máa jẹun all right. aláàjì hmm. fọlájọmí nìyẹn òun àti ẹni ọlámilẹ́kan jọ ṣe wọléwọ̀de ẹ̀dẹ̀ sọ fún mi pé ẹni ẹ fẹ́ rí ìdí nìyẹn tí mo fi ní kó wálé Fọlájọmí lẹ́ǹkan sí ìṣòwò òkè wọ́n ti sọ díẹ̀ fún mi nínú ọ̀rọ̀ yìí so kì í ṣe pé máa béèrè gbogbo àwọn ìbéèrè mi láti bẹ̀rẹ̀ mọ́ mi ò ní láti ṣe máa béèrè dádì nǹkan mọ́mí nǹkan wọ́n ti sọ ọmọ ìlú tó jẹ́ àmọ́ ohun tí mo kàn fẹ́ béèrè ojú pé mo fẹ́ confam ṣé lóòótọ́ ni pé ẹ jọ lọ sí school kan náà ni. bẹ́ẹ̀ sá wọ́n ní ẹjọ́ jáde ni and i'm very sure pé gbogbo nǹkan náà ló máa pa yín pọ̀ gbogbo bí ọlámilẹ́kan ṣe ń ṣe yẹn gbogbo ìwà tó ń wù gbogbo ẹ̀ ni wọ́n náà máa wù àbí. bẹ́ẹ̀ sà. Ah! gbọ́ ìwà sílẹ̀ kan wùdí wọ́n náà wù ẹ jẹ́ ìwà kan náà ni ah! kí wọ́n lè dé sí mo ní kó wọlé wọlé ti bàbá ẹ̀ ah! ẹjọ́ mọtí ẹjọ́ mu sìgá káàkiri ni. mọ́mí inú èmi ò kí ń mọtí o mi ò kí ń mu sìgá ah. mi ò kí ń ṣe bẹ́ẹ̀ o. o kì í ṣe bẹ́ẹ̀. àtọ́. Ah, but ó dẹ̀ mọ̀ pé ọlámilẹ́kan ó ń mu gbó ó ń mu gògóró ó ń wùwà páàlì àbí ṣé irú ẹni bẹ́ẹ̀ ló dẹ̀ fẹ́ fẹ́ àbí o fẹ́ sọ fún mi pé o mọ̀ pé gbogbo ìwà yẹn wà lọ́wọ́ ẹ̀. dadi sherry every time mo máa bá lẹ́kàn sọ̀rọ̀ mo dẹ̀ máa promise ẹ pé o máa change tó bá chíǹdì lẹ́nu tó bá tún dọ̀la wọ́n tún padà sí díẹ̀ èmi gan ti sún èmi náà i'm really bothered bọ̀mí ò kí ń wo ìwà tó ń wù ọ́. are you sure? kì í ṣe pé ó ń bá wọn mutí ó ò bá wọn mu sìgá ó ò dẹ̀ ń ṣọmọ lélẹ̀. no sir. Ah, well, um, ìròyìn tí mo gbọ́ ló jẹ́ kí n ní kí wọ́n invite ẹ wá sílé lóòótọ́ wọ́n sọ fún mi wọ́n jẹ́ kí n mọ̀ pé Ọlámilékan nífẹ̀ẹ́ púpọ̀ ìwọ náà dẹ̀ nífẹ̀ẹ́ àmọ́ ọmọ kan fẹ́ confam ni wípé ṣé kí n ṣe owó tó rí lọ́wọ́ ọmọ mi ló fi ń tẹ̀lé tàfi ń ròpò nífẹ̀ẹ́. tí ò bá wá rí bẹ́ẹ̀ mo fẹ́ bẹ̀ẹ́ lẹ́bẹ̀ẹ́ kan ni nítorí ijó tó wà ńlẹ̀ yìí ijó àjùmọ̀jó àwa pẹ̀lú ẹ̀ ni inú mi ò dùn pẹ̀lú gbogbo bí ọlámilẹ́kan ṣe ń hùwà lórí ìwà líle lórí ìmùkúmu kò sí òbí rere tínú ẹ̀ máa dùn sí bá a ṣe fẹ́ fi ọwọ́ sowọ́pọ̀ láti gba gbogbo àwọn ìwà burúkú yìí lọ́wọ́ ẹ̀ kó dẹ̀ má wo ọmọ mi is a gentle boy to the core then àwọn ọ̀rẹ́ ló kó bá a àwọn ọ̀rẹ́ tó sì kò bá díẹ̀ wà lọ́wọ́ àwa náà oore la ní ká ṣe wọ́n tó fẹ́ dìbì sí wa lọ́rùn yìí ọlọ́run má jẹ́ aṣọ́re tó máa dìbì lóòótọ́ òun ló mọ̀ wọ́n rí ó ní schoolmate òun ni wọ́n ìkan wà ó ní kò ní àwọn òbí mọ́ ìkan wà ó ní àwọn òbí ẹ̀ àtòun wọn ò rí ilé tán gbé ẹlòmíì wọn ò lówó school san wọn ṣe òdèwé pojú ló ń rojú ṣàánú àdè accommodate sílé ìwọ̀nba ìrànlọ́wọ́ tí ọlọ́run bá rán wa ká ṣe fún wọn lórí education wọn ni o lórí oúnjẹ ni o lórí mímu a máa ṣe bá ṣe gbà wọ́n sílẹ̀ nìyẹn. èmi ò mọ̀ pé ibi la ṣe oore lèmi rò pé ká ṣe fún àwọn ọ̀rẹ́ yẹn nítorí pé mo mọ̀ pé àwọn ni wọ́n kó bá ọmọ mi ọmọ mi ò ń ṣe ọmọkọ́mọ tẹ́lẹ̀. bí wọ́n ṣe bẹ̀rẹ̀ kínní yẹn nínú ilé yìí nìyẹn kàn máa rán ọmọ ní igbó kàn rán ọmọ ní kokéènì eh, kàn rán sìgá kàn jọ máa wọ́n dẹ̀ ní àgùntàn tó bá bá járìn á jẹ̀gbẹ́ bí ọmọ mi ṣe wọnú ẹ̀yìn nígbà tí a fi máa mọ̀ kó tó di pé ọlọ́run bá mi tì wọ́n jáde nínú ilé wa ó ti wọ ọmọ lára ṣàfẹ́dọ́lọ́run lẹ́bi ni but now ṣọmọ yìí pé agbára tí obìnrin ní lọ́dọ̀ àwa ọkùnrin pọ̀ pàápàá jùlọ tá bá nífẹ̀ẹ́ obìnrin o lè gbà lọ́wọ́ ẹ̀ o single handedly ìwọ nìkan o lè gba gbogbo ìwà burúkú yìí lọ́wọ́ Ọlámilékan mo kàn fẹ́ kó promise mi pé o máa bá wa gbìyànjú ní tí mo ní ìlàkẹ́ náà ni. okay sir um, ma try best mi and pẹ̀lú àdúrà ọlọ́run bá mi chíǹjì lágbára náà ló ṣe inú mi ló bí mo ṣe pàdé ẹ àjọ máa ń láṣepẹ wàá wá jẹun nísìn wàá mú. sinmi. ọmọ tí mo bí. máfa máfa ó lọ fà mágùn mágùn ó lọ gùn mágbé mágbé ó lọ tẹ̀ ó wá lọ fà. ayé la máa jẹ ká tó jọrùn sọ fún everybody kan gbẹnu sọ hún èmi lẹ kí tán pé nílé kan msp sọ fún wọn kọ́lé dà mọ́. lẹ́kọ̀ọ́. lẹ́kí ìbú alájì. kí ló ń ṣẹlẹ̀ ẹ̀ ń bọ tí ẹ̀ ń jó nínú ilé ẹ̀yin méjèèjì ọtí nínú ilé. alájì tẹ bá súnmọ́ mi dáadáa tẹ gbóòórùn mi kò sí ọtí kankan lẹ́nu mi mi ò dé mú ọtí. ọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú lẹ́kọ̀ọ́. lẹ́kàn ló ní tí mi ò bá ṣe bí òun òun máa fọ́gùn mọ́ mi lórí. ẹ dáàdi pẹ̀lú psychology tí mo study ní yunifásitì Socrates ó jẹ́ kó yé mi pé téèyàn bá fẹ́ mọ̀bọ̀ èèyàn máa ṣe bí ọ̀bọ ni nǹkan tó jẹ́ kí pretend bíi pé àjọ wà náà ní àjọ sí o mi ò ń ṣe gbogbo nǹkan báyìí. ọmọdé yìí ò lẹ́nu. but kí ni a fẹ́ sọ̀rọ̀ lẹ́kàn sí báyìí kí ni a fẹ́ ṣe sí báyìí for God's sake. lẹ́kàn please be good please ó ń bá wa mú jẹ. o tún rí mi bí ìgbà tó fẹ́ ṣàyàn ládàá lórí. kò lè gbá yín sáà gègé ló máa ń pè ó máa ṣe bọ́dí fún yín ó fẹ́ kẹ́ nira. gègé lẹ tó ń pè é. òun ló mọ̀ ọ̀pẹ rẹ̀ òun ló sọ fún mi ń sìn. gègé ni. àìní mo mọ̀ pé wo ò mọ̀. ìmọ̀. this is the high time láti wá nǹkan ṣe sọ̀rọ̀ rẹ̀ kò bá rí. o ti ń lójú ẹ̀rọ báyìí. ó ìwọ páàkì ló lo àwọn ẹrù yẹn. lẹ́dàá gbogbo ẹnu right now kí n dáná sí. lọ́dá all right alaja. after you sir. lọ́dá náà. after you sir. àní kí wọ́n lọ. tó fẹ́ lọ jí um, um, mú ni. Um, ẹnu wọlé lọ ẹnu wọlé lọ No, ẹnu lọ wọlé no no no no no ẹnu mú wọlé pẹ̀lú ọgbọmi sílẹ̀. me ooo. Oh. fẹ́ parun lójijì ni ọmọ ọmọ ọmọ ọmọ mi tẹ̀tí gbọ́ mi o má ṣe ṣìwà o má ṣe ṣìnà tán. mọ́mí mọ́mí mọ́mí ọjọ́ pẹ̀lú mọ́mí ọjọ́ pẹ̀lú ọjọ́ pẹ̀lú mọ́mí ó yẹ ká congratulations ma. thank you ma. lálẹ́ organize ẹ̀rẹ́. Eh, ọmọ yẹn náà lọ organize ẹ̀. bishop Omidara god bless you for me thank you dalẹ ṣe gan ni o eh, ṣe mo dúpẹ́. ọ̀làlẹ̀ kan ẹ̀ mọ́ mi ò ń ṣọjọ́ òbí ni. kí mọ́ mi kí mọ́ mi. rọ́bìṣì ìgbélé náà probe waves lélẹ́yìí. Carry one away, eh, man. Carry one out. Carry one. That's it. You know that now.

Oh, what was going on? is a complaint. okay, okay. drop it, drop it, keep dropping. What's this? Oh, What's this? Do me, Mama Mama Do Rosemi Mommy oh Daddy Bucky love you ah ah ìyá wa. ẹ kújọ mẹ́ta. ara kí mọ̀ rìn ní kẹ́sì mọ́ wo èmi ń lòde fánù. a jẹ́ pé mo mọ̀ ń rìn nìyẹn ah, lóòótọ́. ẹ mọ̀ ń rìn o ẹsẹ̀ yín <laughs> dáa ẹ káàbọ̀. mo ní kí wọ́n béèrè àwòfà ń pa tí mo gbé fún yín. Ah, ṣé lórí iṣẹ́ mo yín tẹ bẹ̀mí o. bẹ́ẹ̀ni. Ah, ṣé rí bá ti ń dà sọ́tún tí mo dà sósì tèmi rí lórí ọ̀rọ̀ ọmọ yín ni pé àbá máa sọ pé kòkòrò tí ń jẹ́ gbàá ìdí ìgbà ló wà torí àwọn bàbá mi jẹ́ ó yé mi pé ogun inú ilé ní jọmọ yín o ogun ogun tí kì í ṣogun kékeré là ń sọ yìí o kódà ogun tí ń jọmọ ọ̀hún àbíkẹ́ mójútó gidi ni o. ẹ wò lórí iṣẹ́ tẹ rán mi o mo ní kí n wá jábọ̀ fún yín àwa ti béèrè sí o hmm, wọ́n dẹ̀ jẹ́ kí n mọ̀ wípé nǹkan tó ń ṣe ọlámilẹ́kùn ń ṣe ojú lásán bẹ́ẹ̀ ni wọ́n ní kòkòrò tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà wọ́n ní ogun tó ń jà ogun nǹkan mi ni nǹkan mi ni. mi ni ogun ẹ̀jẹ̀ ogun ẹbí bí kò máa ní ẹlẹ́rú ló lẹ́rù. ẹlẹ́rù ló lẹ́rù. ó ti yé mi sórí má wulẹ̀ fagun nǹkan tí ó ń tíra láti sọ ni pé ẹni tó lẹ́rú òun ló lẹ́rù tó túmọ̀ sí pé ẹ̀gbọ́n mi ló bílé kan ó ti yé mi má wulẹ̀ làágùn jìnnà ó túmọ̀ sí pé ẹ̀gbọ́n mi àwọn ni wọ́n lólé kan bẹ́ẹ̀ ni mo sọ fún. no what Saka do I say saying man ṣé ẹ understand no tó ń tún aláàbí ṣàlàyé ni stop it stop it. ẹ wo Emi ti rí inú ayé gan o ní tí mò ń ṣàlàyé fún yín ni pé ẹ̀gbọ́n mi ti pàdé kọlu wọ́n ti bó káàdì fún wọn ó zẹ̀ tẹ bá ń gbọ́ kí nǹkan wo Emi oni ní sọ́jú báyẹn lọ. it's not possible. Oh, I trust him. You trust who? Like seriously, I do. Don't ever trust anybody. Even me, your blood brother. Don't oh trust anybody. Kí lẹ́yìn tí wọ́n á di sọ? Èmi ò mọ̀ ọ́ ṣe wá mọ́ bí tá a àmọ́ nǹkan tó kọ̀ sọ fẹ́mi ni wípé wọ́n lò ẹ ogun ẹ̀jẹ̀ ló ń jà. ó ti tọ́. èmi o pure blood. like i don't get it. jọ́sìn nǹkan tó ń try láti sọ fún mi pé ẹ̀gbọ́n mi lè fọmọ ara ẹ̀. Ah. <laughs> something like that. ìyọkọ mi ẹ̀mí ìpè ká go into spiritual. exactly ìyàwó mi ẹ má jẹ́ ká tanra wa ọlọ́run ò kọ́ àjò o ṣé bó lóun ló dá ewé àtẹ ìgbò ṣé bó ní ká máa fi ṣàǹfààní fúnra wa ni lóòótọ́ ìdílé islam láti jáde àmọ́ àwọn kan wà tó jẹ́ wípé ìṣẹ̀ṣe ìgbogbo làwọn fi ń ṣe òun náà ń sìn ọlọ́run dẹ̀ ń gbàdúrà wọn tó bá képe so ẹ má jẹ́ ká kò fold hands ṣe bí àwọn fẹ́ sátọ̀ wọn káyọ̀ ọmọ tiwa lè dání àlọ́ pààyàn ẹ bá làájì sọ̀rọ̀ náà. Hmm. àti àbíkẹ́ ẹ dẹ̀ ṣe bí nǹkan ẹ̀mẹ̀gbọ́n yín ó ní agídí ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé nǹkan tí wọ́n bá ti ń pè ní Islam òun lọ́nà ẹ̀ kò ní yàbàrà lẹ́yìn pé ká yan nọ́fìlà ká ṣàdúrà ká yan sàká gbogbo èyí tó kù tẹ́ bá mú wá irọ́ ni. ìyàwó mi bọ̀ yìí náà fúnra yín mọ̀ wípé ọlọ́run ò kọ́ àjòṣà and ojoojúmọ́ kọ́ ni aláàjì ń jókòó sílẹ̀ náà a lè dọ́gbọ́n sí ìjọ tẹ́ bá mọ̀ pọ̀ máa jáde adé tètè lọ bí Tánilọ á padà sílé. good idea o ah, eh, èmi máa prefer ká lọ sí yẹn àmọ́ dúró <laughs> ṣé ọmọ fẹ́ lọ tóun hmm? gangan fẹ́ lọ. ká to jọrùn sọ of everybody kó gbẹnu sọ̀hún èmi lẹ́kì tó ń pè nílé kan msp sọ fún call it dà mọ́. going on? Lẹ́kan kí ló ń ṣẹlẹ̀ ń bì? Àti ta ni mo ti ń gbọ́ ariwo? Mo ti rò pé next building náà ti ń play music ni. Àṣé bí ni? Lẹ́kan, kí ni gbogbo eléyìí? Àà ah, ah, kò yẹ kó pọ́ọ̀sì orin yẹn náà. Sọ́pọ̀ ẹnìkan ló ń gbọ́ ni. Àǹtí ah. ẹ̀. Ah, mi kò fẹ́ sọ fún pé ẹrú ìgbìn mọ́kọ́ tẹ́ ṣe yẹ ẹ bàjẹ́ gun ṣá. Ẹranko ló wà ń bì, èèyàn ni, ẹ tiẹ̀ kí wa. Àbí o. ok yóò tiẹ̀ ti dà um, ẹ jọ ẹ fún wa láyè mo fẹ́ bá ọkọ mi sọ̀rọ̀. ah ah yẹ ẹ fún wa láyè mi understand ẹ gbọ́ ká bọ́ta. ẹ má lọ́wọ́ ọkàn ọ̀rẹ́ má dàá lọ́wọ́ ṣé òun yẹn trash ló ń sọ tí ò wá mọ́ ó ṣe mistake gẹ̀ẹ́ ni jọ kọ́ńpọ̀tà five close sọ ọwọ́ ẹ̀dá rìn ìdá dàgbé kankan tẹ̀ ṣe ẹ̀ láti tu mo ti tú lórí ẹ̀. àmọ́ ìrọ̀ bí ṣe ń sọ ṣá. ṣé ti bàjẹ́ dùn àbá ẹ̀ ni èyí tó wọlé tẹ́ kojú kòkó máa bá a ṣe fàájì lọ́kàjọ́ máa cruise nọ́mbà wọ́n sọ trash lẹ́nu ọ̀gbẹ́ni má lè kí ni bí mi o sori happy life mo ń live mi wà ṣáà happy life mi lẹ́bàá tó bá sọ pé ó lè join wa ní rome tá a wà get the fuck. lẹ́kàn èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. àti ọ̀nà butter. Hey Joe ẹ jẹ́ wá ẹ bá ẹ ká continue ìwà jàre yìí ó dẹ̀ ìdìbò ló dẹ̀ kí fóònù wọn ló dẹ̀ bẹ̀rẹ̀ sí ní stop òun for what so wa mind your business o. alájí alájí alájí bàbá lẹ́kì alájà alájà alájà ìyá lẹ́kì. ọlẹ́kì ti sú mi torí ó dẹ̀ bó ṣe ẹni táyé ń ṣe nǹkan tó ń ṣe kò kò bí ìṣú ọ̀pọ̀ nọ́mà. ìwọ ni àmọ̀ràn bí ni ọ̀yọ́ ó ṣe máa ló ń ṣe bẹ́ẹ̀ ní táyé ń ṣe àbáyé ń ṣe ayé ń ṣe gangan ni má pẹ́pẹ́ jọ̀ọ́ ṣáyé ò ṣèyàn tó mọ̀ kóun ti lọ introduce èèyàn kan sáwọn fámílì òun pé ẹni tí mo fẹ́ fẹ́ leléyìí o ó wá tún ní audacity láti gbé obìnrin míì lọlé ó wá ń fa sìgá wọ́n ṣe nǹkan tí wọ́n ń pray fún tó lè sùn ọlọ́run o yọkọ mi o ṣe kinní kan o òun wá tún ṣe lẹ́yìn ẹ̀ ó tún wá rí ẹ ó tún lé ẹ dànù bí ajá bí kò tó sọkọ́ nìyẹn ó dẹ̀ ló dàbí pé ẹni tá ayé ń ṣe ayé ń ṣe gangan ni kò ń ṣe pé kinní ayé ń ṣe ni. Fọlá kí ló wá fẹ́ ṣe báyìí. I don't even know àbúrò kò ní jẹ́ kó sú ẹ náà ni o wà á keep on trying náà ni. kí ni ìtumọ̀ ó máa keep on trying. jọ torí Ọlọ́run ṣé jáàmù ló ń ṣe ni àbí wà ẹ kí ló keep on trying. ah relationship tí ò gbọmọ dání tí ò gbé kọkọ dání ìyá kí ló máa sọ pé òun jẹ ìyàfẹ́ ṣó tí rẹ́rẹ́ pin fọlámà bínú ṣòro rẹ pé pé ò lè rí ọkùnrin mi tó dáa ju lẹ́kì ìbàbí kí ló pé lọ so why are you stressing it kí ló tó ń stress ara ẹ kò sí anything it's not working out babe babe move on you're a pretty lady you're still young kò sí kankan tó máa sọ fún mi pé kò máa move on move on pẹ̀lú ẹ̀fẹ̀ náà bọ́bọ́ yóò ready àti change ìkíní kẹ́bẹ̀ ìkejì kẹ́bẹ̀ ìkẹ́tà kí ló ṣẹlẹ̀ ṣọ́dọ̀gbà tó bá para ẹ̀ ni o ti look old ó jẹ ó mọ̀ kó fine èèyàn kó dẹ̀ ní stress ẹ̀ out lédè ni kó máa keep on trying kó máa ṣe kíni tí ó gbọ́ ọmọdé nínú àbí kíni wọ́n fílẹ̀ kó move on live ẹ̀ tó bá move on live ó máa rọ́kùn gidi táwọn family ẹ̀ lówó ju bọ̀bọ̀ yẹn lọ tó ń gan máa wà ókè tó máa lọ́ọ̀fẹ́ ju èyí tó wò pé lọ́ọ̀fẹ́ tó ń ṣe rádaràda yìí lọ move on pẹ̀lú live ẹ̀ now. it is well i know what to do. even in the well you have to you have to know what you are doing yes èmi ò kí ń tú yìgì bọ ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tó bá ìkọ́rọ̀ wa ṣé nígbà tó bá gbọ́ ọmọ dání tó ní pé ó nà fọ́ lórí lọ́jọ́ kan ní pé kíní kan òun fẹ́ jayé orí òun ó normal now ẹ lè máa try nǹkan tí ó bá ti work that is why you have to cut then if it's not working you switch kò ń ṣe nǹkan tó necessary kẹ́ máa keep on pushing ṣó fẹ́ bí mọ ni. tọ́ tọ́. wọ́n kì ẹ. ah ẹ má bínú wọn ló pa màmá sọ ni bó ṣe ń sọ nìyẹn. mo di alákẹ́dùn lónìí mo ti gun kíkọjá ewé mo dà wọ́n gidi lálẹ́ odò mo wá di ọmọọba lónìí mo fà án borí mo ṣe é gún jẹ èmi fáyẹmí gbogbo ohun tí bá ti wí bí lónìí kẹgbẹ ayé kẹgbẹ ayé bá ti ń wí báyìí. ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ti gbà ó ní láti gbà ó ti gbà ó ti gbà. ẹ dákun kí ló kọ ẹ. ọlámilékan. Mm, ọlámilékan kí ló kọ ọmọ. ọmọ sọ́ni. tọ́ ọlámilékan ọmọ sọ́ni o gbogbo ohun tí n bá ti wí bí lónìí kẹgbẹ ayé bá ti wí kẹgbẹ ọmọ ọmọ gbá ni o. ẹ wo ẹ wo ẹ wo àwọn dáàdi ti dé o alájí ti ó ti dé yé ẹ má hmm, ẹ wọ ẹ má worry i'm in charge ma take charge ẹ continue. tútù ni àtọ́jú atẹ́rù ilé ojú ẹni kì í tó ara rẹ kúrò ọwọ́ mo sọ bẹ́ẹ̀ gba tí mo sọ fún yẹn fi lẹkẹtẹ tí mo ló máa lẹ́yìn. mo ní ọ̀rọ̀ yìí máa lẹ́yìn mo sọ but ẹ kọ tí kún sí mi aláàjì mo sọ bẹ́ẹ̀ fún gbogbo wọn o bọ̀ǹgbà kan wọlé kí ni yìí náà fi threaten mi wọ́n tún mú lẹ́kẹ̀ẹ́ wọ́n jẹ́ kẹ́rù bá mi ilé mùsùlùmí lẹ wà yìí astagafurula la máa ń sọ sórí àwọn ọkọ̀ báyìí bọ̀ wọ́n ní kí n gbẹnu sọ̀hún alájà náà lè testify àti àbíkẹ́ gbọ̀ngàn lọ́wọ́ á mú wọn wá eh. àwọn náà jẹ́ kán mú alájà kì í ṣe pálájà ló mọ̀ wọ́n direct àti àbíkẹ́ ló mú àwọn oh. àwọn wá mú àwọn. Eh, ok ẹ jọ ẹ má bínú kí ló ń ṣẹlẹ̀ nínú ilé mi gbé o eh. kí ni ìtumọ̀ ilé ìgbé gbákẹ́gbé dání mi. ìfáyẹmí ló kọ mi àwọn ni wọ́n wá ṣàlàyé bí mi pé ó ní nǹkan tí ń dààmú ọmọ yìí tó dùkúlẹ̀ ìgbà tẹ́mi wá sàsọ́tù tí mo sàsọ́sì àwọn bàbá mi wá fi yé mi pé ọmọ yóò gbádùn ṣùgbọ́n náà wọ́n gbèsè tá a gbé àwọn ìgbésẹ̀ ọ̀hún là wá gbìyànjú láti gbé àwọn tó jẹ́ ó padà yé mi pé àwọn ò ní lè gbé wá sí ọ̀dọ̀ wa torí ẹ̀ ní jẹ́ káwọn gbé jáde là wá fi ó kàn kéèjì là wá fi ní káwa wá bí ló jẹ́ pé àwòdá ni kájú wa yanjú ọ̀rọ̀ rẹ̀ yá yìí. èyí wá kúkú ṣó ń service ẹ̀kọ́ òkú ṣe wá wá wálé mùsùlùmí àwọn àwọn pẹ̀tù sí la yóò sì gbádùn ẹ̀ṣẹ̀ wo yìí lọ́dọ̀ àwọn bàbá mi lọ́dọ̀ àwọn onílẹ̀. alájà ẹ̀yin lẹ́yìn báyìí àwọn oníṣègùn rà sínú ilé àbí kárọ̀ ọmọ bá lè yá. alájì. ilé mùsùlùmí. Um, gentleman. alájì babaláwo ni wọ́n ṣàwọn ṣe gentleman. Eh, ẹ̀yin bàbá ṣe rí àdá mi mọ́ pé kí n máa disrespect ẹ. ẹsẹ̀ ò bá fún dáàdì mi. ẹ bá kéré bí ọmọ náà inú wọn ò dá wa mọ́ pé ká máa rí yàn àmọ́ mo bẹ̀ yín lórúkọ ọlọ́run ọba ṣe rí ibi tẹ wá pẹ̀lú gbogbo àwọn tẹ wá yìí kì í ṣe ibi tó yẹ kẹ wá á wá wù mí kẹ rọra dìde pẹ̀lú àwọn properties ní tẹ bá kó wá bí igi bí igbá bí òwú nǹkan yìí ẹ kó tẹ̀léra yín kẹ máa jáde lọ. bóyá kan tí mo ń sọ̀rọ̀ yé dájú pé. ẹ sà ẹ fẹ́ sọ́gbọ̀n nílé mùsùlùmí alájì ni wọ́n. <clears throat> mo ní kẹ́ dìde kẹ́ máa lọ bí bẹ́ẹ̀ kọ́ ẹ wọ́ra yín lẹ. ẹ stọ́gbọ̀n ẹ stọ́gbọ̀n ṣá onílé ń bá yín sọ̀rọ̀ ẹ tún sọ fáwọn bàbá yín ẹ̀rí bọ́ ṣe gbé kinní yẹn mo ń sọ fún wọn mo ní ilé mùsùlùmí ni wọ́n ní mo fẹ́. àní kò máa lọ. Ah. no no no no no láti mo dẹ̀ ń sọ àǹtí àbíkẹ́ ah. ọ̀pọ̀lọpọ̀ ló wà lọ́wọ́ wọn bọ̀ mí ìfẹ́ sọ kínú yín má lọ ah. rú jù. alájà ẹ̀yin right àwọn oníṣègùn wá sínú ilé mi. babaláwo dáàdì ẹ̀ ń pọ́n lé ní ẹ̀ ń pákéjì ẹ̀ lóníṣègùn àwọn náà fẹ́ tọ́jú ọmọ àwọn ni Elédùmarè tó ṣẹ̀dá ẹ̀ Àbíkẹ́ ìwọ ló introduce wọn sálájà mi nínú ilé mi. Okay. Ah, mo sọ fún wọn. Mo sọ tèmi tó. Ah. Má jẹ́ ká ṣe é fún wọn. Má lọ, má tó bá súnmọ́ mi tí bá jà ká gba ojú ẹ̀ ọmọ àlè. dábàá kí ló dé yọ ẹ pa mí ní. tó fi lè mi kúrò díẹ̀ rọ mí ní. ajá ìrọ̀rùn a ah, èmi ló yẹ kẹ́ mọ̀ pé mo mọ̀ nǹkan tí mò ń ṣe bàlájì ṣe ń sọ̀rọ̀ yẹn tí ìbá máa ṣe bẹ́ẹ̀ yẹn máa bínú ẹ̀rí kò wù jẹ́jẹ́ lọ́ fi sọ̀rọ̀ mo wọlé lọ bọ̀ká ni mi ò sọ bẹ́ẹ̀ nínú yẹn màmá àrùn wọn gan mo mọ̀ nǹkan tí mò ń ṣe bẹ́ẹ̀ ah, ti bá mi pẹ̀lú bó ṣe ń ṣe yẹn. ẹ̀ka mi ẹ jẹ́ kí n lọ bá wọn sọ̀rọ̀ ah, ah, ọlọ́run ọlọ́run fún mi sọ ẹ̀ka mi. ilé kan ìwọ ló kó wá sí ibùdó mi. ìwọ ló kó wá sí yìí sí ẹ nítorí wọ́n nìkan lẹ́ni kejì mi ṣé nǹkan tó wà yẹ kó fi sọ fún mi lélẹ́yìn àìkú dóró. títí ti bàjẹ́ iná ọmọ ń jó mi inú ọmọ ti jó mi mo ah! sọ fún mi pé ó máa dúró sí mi ni ó sọ fún mi pé ó wà dúró sí mi ó máa tọ́jú ọmọ tó máa bá mi kálẹ̀ ní. ọmọ kìlọ̀ pé mo dáa dúró ìmójútó àsìjẹ kan táwọn ọmọ òun ṣe fún mi. ẹ̀sìn ẹ̀ màmá ẹ̀yin ni mo wá rí. ṣé rí ọdún kẹta rèé tí mo ti wà ń lọkọ mi ò gbọ́ pa mi ò gbọ́ po ẹ̀yin àgbàlagbà lẹ́dẹ̀ máa ń sọ wípé ọlọ́mọ ló láyé. bẹ́ẹ̀ ni. ń lè wo pé àkínlé ni ni mo sọ ká mú kíkọ hmm. iye ìjọ ẹ ṣàánú mi má jẹun bàbá ikú. <laughs> ọ̀rọ̀ rẹ ti dayọ̀ ìṣètò hmm. wọlé ọ̀sùn wáyé pé kò sẹ́dá yòówù tí ń bẹ́kún wọnú ilé ọ̀sùn tí ìbẹ́rìn jáde hmm. ọmọ mi fọkàn rẹ balẹ̀ na màmá èwo ọkọ mi ti bímọ kọ síta tẹ́lẹ̀ tí mi ò bá wá tún wá bímọ fún tèmi ti gbé nìyẹn. tí ò ní gbé àmín ọ̀sùn ò ní jẹ́ tí ò gbé àmín àmín ọ̀sùn tẹ̀ǹgẹ̀tẹ̀ olóòláyò kò ní jẹ́ tí ò gbé àmín àmín wò jẹ́ sọ fún ọ kò sí wàhálà wọ́n ṣiṣẹ́ kan fún ọ tí n bá ṣiṣẹ́ òun fún ọ tán tó gbéṣẹ́ òun lura kó tó tó ṣùpá mẹ́ta ọ wà bá mi ń bí ọ wà dúpẹ́ ayọ̀ ọlẹ̀ ayọ̀ ó sì sọnù rẹ̀. ẹ àṣẹ àṣẹ. yeye ètò ti tò. ẹ bàbá ti tò ká máa bá sẹ́nu. yeye o bàbá olóyè ti wá gbàṣẹ wọn o. ọ ah, ah, ah, wá gbàjẹ́ ọba sì kò yọjú sí mi. ìgbà tí wọ́n wọlé ẹ̀dálejò lọ́wọ́ lónìí. ihò pé kọ́ máa yọjú sí mi wọ́n ti àlàyé ó ní àwọn àlàyé tí mo fẹ́ jẹ́ ṣe é ṣàlàyé fún bí ó ṣe lò. bẹ́ẹ̀ ni gbogbo ẹni mo ṣàlàyé fún yín. ẹ wo màmá ìyanu ti ṣẹlẹ̀ màmá bí mo ṣe wà yìí mo ti lóyún. ọlóyún. bẹ́ẹ̀ ni dókítà ṣe confam ẹ̀ fún mi sí mi pé mo ti. yéèyè yé ọ̀ṣun ẹ kórè yéèyè o. yéèyè ọ̀ṣun. wọ́n jùrù wọ́n jùrù wọ́n jùrù orí mi rèé o ọ̀ṣun ìyá mi awẹ́dẹ kan tó wẹ mọ́ ó ṣe kó lè yà mí lẹ́nu kò sétìrí ọ̀ṣun ò sétìrí ọ̀ wá gbọ́ bọ́ọ̀ ṣe ti finú ṣoyún ọ wàá fẹ́yìn gbọmọpọn o. àṣẹ àṣẹ. nígbà tí ó bá ta kòkò tó sọ re wẹ́rẹ́ báyìí tẹ́wé ń bọ́ lára igi tí ìnigi lára òun ló sọ̀rọ̀ ayọ̀. àṣẹ àṣẹ. agbára gbàgbọ́ o ọkù o tó rọmọ òun ọ̀sùn bọ̀ òun ọ̀sùn dà sí kò sí nǹkan tí ó ṣọmọ òun o yóò jagbójàtọ́ ìkìlọ̀ rèé o bọ́mọ òun bá pọ́dún méjì gbàkó ọgbọ́mọ òun padà wá nítorí pé ó sì níṣẹ́ tá a ṣe fún kó gbé padà wá kó lè bẹ́ ọjà gbójàtọ́ kó lè jèrè ẹ̀ kó lè dúró sí ọ́ ṣọ̀gbọ́n kọ́ gbé padà àbọ̀bá pọ́dún méjì ọmọ gbàgbé o. màmá mi ò lè gbàgbé ah, ah. ṣé mi tó jẹ́ wípé ibí ni mo ti rí ọmọ tó dùn mí nínú ah, màmá tí mi ò bá ti wá gbọ́mọ yẹn wá lọ́dún méjì tẹ̀sán yẹn a jẹ́ pé èmi gan ò fẹ́ rí dùnú ọmọ nìyẹn a jẹ́ mi ò fẹ́ jèrè ọmọ yẹn nìyẹn. ọ̀sẹ̀ yìí ọdún mi ò fẹ́ fi gbogbo ẹnu sọ tẹ́lẹ̀ wọn ò mọ̀ pé yóò yẹ ah o ti parí ó yá kó lè yèyé. ẹ bá lọ. ìwọ. ó yéé yéé yéé yéé. Àríkẹ́ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń So lábẹ́ òrùlé tèmi ni wọ́n ti bìlí pé owó oyún lọ síbì kan. Ta ló sọ fún ẹ pé ẹnìkan wà tó ń ṣọmọ yàtọ̀ sọ́lọ́wọ́n ọba. Àlàyé ẹ̀yẹ́ mọ̀ bínú ẹ dáhùn lórí ọ̀dọ́ no no no no no no ẹni sùn àríkẹ́ ẹjọ́ ẹjọ́ àríkẹ́ ìwọ ọ oh! ọ oh! àríkẹ́ ó dẹ sọ fún mi mi ò gbọ́ tó mọ́ fi dàgbà dé lẹ́bù tó wà yìí. alájì ẹ torí Ọlọ́run. Ah, àwọ̀ no no no no no no no no no ẹ No, no, no, no, no, no, no, no, no, no. torí Ọlọ́run sẹ́rí gbogbo nǹkan tó wù kó lè máa ṣẹlẹ̀ ní wákàtí táwọn títà tó wọ́n yà irú obìnrin wo leléyìí ok ẹ̀yin náà wo ohun tó dálẹ̀. ọlọ́jà ilé náà pọ̀. ẹni tó bá ní òkú. ẹ wo ẹ wo ẹ mọ tó ń dùn mí lọ́rọ̀ yìí ẹ wo ẹ wo ọmọdé yìí bí mo ṣe ń wò látàárọ̀ Dáramọ́lá yìí ojú ẹni pójú burúkú ni mo fi ń wò nítorí pé òun ni mo rò pé ó wà nídìí ọ̀rọ̀ ọlá lẹ́kọ̀ọ́ àbúrò ẹ̀ ah. mo rò pé òun ló wá ń dí ẹ̀kọ́ dúpẹ́ gbọ́ oríṣiríṣi tó ń ṣe la ilaha illallah muhammadu rasulillah sallallahu alaihi wasallam ọmọ yìí ni mo rò pé ó wà ní ọ̀rọ̀ lálẹ́ kan o astaghfirullah astaghfirullah astaghfirullah ẹnu mi ti kú bá mi. bẹ́ẹ̀ mi ṣe wá rò pé ó wà ń bẹ̀ mò ń fetí ara mi gbọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ etí mi ò di o etí mi kún o mò ń rí àwọn aráàlú kọ̀ọ̀kan tí wọ́n ń sọ pé ẹ ẹ má dá alájí yẹn lóhùn ṣe bóun ló lu ọmọ ẹ òun ló sọ ọmọ ẹ dídákúdà òun ló sọ ọmọ ẹ bí bí ò ṣe dá tó kò sí orúkọ tí ayé tí wọn ò pé dáwọ́ tán àríkẹ́ yẹn pé wọ́n ló wà ń di ọ̀rọ̀ ìwọ ló sọ ẹ̀mí ọmọ tó gùn kúrú ah! ah ó máa jáde ilé yìí. alájí ẹ ẹ dákun torí ọlọ. mi gbọ́. ẹ torí ọlọ ṣe rí onímọ̀ tó mọ̀jọ̀ àfàtàwọn wájú ní ìlọrin ó sì nǹkan tí mo fẹ́ máa sọ fún yín tẹ́yìn náà ti bá pàdé náà kúrò àgbẹ̀gbẹ̀ bí àwọn àgbẹ̀ ẹ̀jẹ̀ sí wa ẹ ẹ tara wọn sí ọlọ́run ọba àmọ́ ìyá wa ẹ̀yin náà bù díẹ̀ káàtó ẹ bù díẹ̀ kù. ẹ dákun ìgbà tẹ́yìn nígbàgbọ́ páwọn ló sọmọ fún yín ǹjẹ́ ẹ̀yin wá padà lọ bá wọn. sọ̀rọ̀ náà. aláàjì ẹ dákun ẹ ṣe sùúrù ẹ dákun tó lọ lọ ẹ ní sùúrù ẹ dákun mo sọ pé mi ò fẹ́ lọ àsìkò yẹn la travel yẹn ní aláàjì mi ò yá nílò òyìnbó nǹkan tó fà tí mi ò lọ síbẹ̀ yẹn nìyẹn. ìgbà tẹ wá ti travel yẹn dé ǹjẹ́ tún padà wá lọ lẹ́yìn ìgbà tẹ ti travel dé. èmi rò pé nígbà tí ọjọ́ tó dá fún wa tó ti kọjá pé òkùnkùn yẹ kí n padà lọ sọ́dọ̀ wọn mọ́ ah, mo lè tún rò pé ìgbà tó lóde tó bá ti ara ti tí wọn tó ti fún mi lọ́mọ ó yẹ kí n tún padà lọ sọ́dọ̀ wọn mọ́ tó fún wọn náà ti ṣe fún mi subhanallah subhanallah ẹ ẹ ìyá wa ẹ ṣàṣìṣe tó pọ̀ gan àṣìṣe tẹ̀sí pọ̀ gan ìgbà tẹ̀yìn nígbàgbọ́ pé àwọn ló sọ ọmọ fún yín tó ń sì ní ẹ padà ẹ dé láti ìlú ìbò ẹlẹ́ẹ̀ padà lọ bá wọn ìgbàgbọ́ yín tẹ̀yìn rò pátara wọn lọ́lọ́run fi sọ ọmọ fún yín tẹ́yìn ò fi gbàgbọ́ yín sọ́dọ̀ ọlọ́run ọba ìgbà tẹ́ dé wọn yẹ kẹ́yìn náà wá lọ bá wọn a jẹ́ pé ọlọ́run ọba ti ti àtàrà wọn ó ti yin rẹ̀ fún yín nù. Ah ó wáyé kẹ́yìn náà jẹ́ káwọn náà ti àtàrà yìnyín ọlọ́run bọ̀ torí gbogbo ìgbàgbọ́ yín ẹ rò pé bóyá àwọn ló ṣe ọmọ fún mi ṣé ẹ̀yin ò ní ìgbàgbọ́ pé kò sí ewé kan tí ó jà bọ́ báyìí láì sí àṣẹ ọlọ́run ọba mi ìgbà sẹ́yìn ti wá nígbàgbọ́ wípé àwọn ló sọ ọmọ fún yín ṣé ẹ̀yin ti gbàgbọ́ wípé kò sí bẹ́yẹn bá ṣe nírú ìgbàgbọ́ yẹn yín náà gbọ́dọ̀ fi késàrì fún késàrì hmm? ẹ̀yin ò mọ̀ wípé àkọsílẹ̀ ti dúró kò sí nǹkan kan tó kọjá àkọsílẹ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ti sọ pé bíi ti ọlámídé kan ṣe máa rí ni àmọ́ ńgbà tó dà yìí pé gẹ́gẹ́ bíi pé ọkàn yín dọ̀tí sọ́lọ́run ọba lẹ́yìn ṣe lérò pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àtọ̀dọ̀ wọn ni ẹ jẹ́ ká nígbàgbọ́ pé gbogbo nǹkan kí nǹkan tó bá wulẹ̀ kó ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀dá dámọ̀ àti kọ́pọ́ máa rí bẹ́ẹ̀ àmọ́ ńgbà tó jẹ́ pé ọkàn yín ọ̀dọ̀ àwọn tẹ́ ẹ lọ tọrọ ọmọlọ́mọ yẹn lẹ́rù yìí pé bọ́yá àwọn ló ń ṣe é ẹ ti fi tọ́ náà ọba lẹ̀ tọkàn yín bá mọ́ sọ́lọ̀ ni ẹ má mọ̀ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹni tá à ń sọ nípa ẹ̀ ọlọ́run ti kọ́ pé yóò rí bẹ́ẹ̀ kádàrá ńlá wa kàn kàdìrì kò sí bí a ṣe kọ́ tá à nígbà. àbí. ọ̀gá ah, o ọ̀gá o àfa ẹ̀dẹ̀ ní mi àtobìnrin àìjọ máa gbé ṣé mi àti arábìnrin yẹn àjọ máa gbé. aláàjì ẹ tara àwọn ẹyin ọlọ́run ọba mi. àlejò gbé ẹ èmi gbà pé àkọsílẹ̀ ti dúró kàdárà láwọn akàkọ́dù àmọ́ arábìnrin pẹ̀lú tó ṣe yìí àlejò gbé o àlejò gbé o àlejò gbé o èmi máa tún máa tún tún tún kọ fún mi pé gbogbo nǹkan kó òògùn wọn ṣe fún mi ẹni bá lélẹ̀ yóò pọ̀ onítọ̀hún ọmọ kan ti ń wòye àmì dàkún kò lọ́rọ́ ẹ pàtàkì àwọn ọmọ ọlọ́run ẹ dàkún. Oh, torí ọmọ torí ọmọ yẹn. aláṣẹ láì ó ju ohun tó lágbára gidi. ọ̀làwọ̀ ni ẹni tó. ọmọ yorùbá tó bá wà ní àdẹ̀mọ̀ pé aláṣẹ kí ni aláàlọ́. ẹ sọyàtì. ẹgbẹ́lẹ́gbẹ́ àwa ẹgbẹ́ olówó orí tèmi àfẹ́rẹ́ o. wọ́n ní tí wọ́n bá ń ta wọ́n máa ń tọ́ ni o tí wọ́n bá ti tọ́ ara ẹran nídìí tó máa ń dà náà ló ti bẹ̀rẹ̀ sí ní dà yìí. ẹ ló ní ẹ máa bọ̀ ń tà mo wà níwájú ilé ẹ̀ báyìí. to be honest baby girl you find you settle. Oh. láti ẹ̀kan ṣáà tí ètò débi tá a lọ ni. mi ò ń ṣe babaláwo mi ò dé ń ṣe màjíṣà ilé ìwúlò dé. mo gbọ́ nǹkan sí. yes mo gbọ́ dáadáa mo gbọ́ mo gbọ́ tó sọ. mo gbọ́ dáadáa. kí ló gbọ́. ó clear sí mi. pé mo gbọ́ wípé ilé ikú ni mo wà. nítorí bẹ́ẹ̀ èkó pa ẹ́. sit down. èmi ò ní spiritual power àyà kìlá ni mi. ẹ ṣáà mọ̀ pé kàdárà ńlá ó wákàkàdèrè. àwọn kọ́ mi ọ ṣàlàyé kàdárà fèmí mo lọ fi àṣìbáàbì sí sábàbí tí máa jẹ́ kádàrá ọṣẹ́ mo lọ fi yún ni sí. you? You could do such a thing to me? Àlá tí ò ní lè ṣẹ ni, àlá tó ń láyì. Kò lè ṣẹ láyì. Ta ló sọ fún pé ìlàlà? Èmi ò fẹ́ ìyàwó mi o. Ẹ má bẹ àfa kankan torí mi ò rẹ́dí láti fẹ́ mọ́. Ok, tó o bá wá fẹ́ mọ́, kò lẹ́tọ̀ọ́ láti kílèmù ọmọ tó bí fún. Níṣẹ́ ni ìyàwó sọ pé òun fẹ́ rọ́kọ ẹ mọ́. Nǹkan tó gbọ́ yìí náà lèmi náà gbọ́. Bàlájí dẹ̀ ń yarí pé ó ní láti fẹ́ òun dandan ni káfà sọ fún mi pé òun ò ní sọ èsì kódà olóhùn máa ṣe ìyàwó rẹpẹtẹ pàápàá fún. àà ah, ah, màámi. first and last one ni tèmi lélẹ̀ fún ẹ tó o bá dẹ̀yìn lẹ́yìn ọmọbìnrin yẹn nítorí wọ́n ti ṣùkọ̀ wá lẹ́yìn ìwúra o. kò sí nǹkan tí dàda ẹ fẹ́ dá. ìwà làwọn no meaning orílẹ̀ kan dàrú. ọmọ mi ò gbọ́dọ̀ máa gbogbo gbogbo bó ṣe ń gbé rẹ̀ ẹ jọ̀ọ́ kí lọ́nà àbáyọ àjíṣà. ọdún méje ni láàbù. ọdún méje ìgbà wo lọ́dún méjì òfin pé bá a bá pẹ́ jù yóò bá wa láàrin. ọmọdé ló ń ṣe òun òun ò mọ nǹkan kan. sórí bàbá ẹlẹ́ ń ṣe àlàyé ló ń ṣe àlàyé òde commercial. lórí pé mo fẹ́ ṣe mọ́sínà lọ́fẹ́ para rẹ̀ sí lọ́fẹ́ darí mọ́lẹ̀ láti fi máa ṣe sùn lásán àkókò mo ṣe rùbá ń nígbà tí òde kò forí gbalẹ̀. láti nígbà tó ṣe studio